الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته مين يقبل مدالة فاطمة دالة ما مقدمة متن الرسالة لابن أبي زيد القيرواني رحمه الله تعالى ibi tí agbẹ́dúró ẹni sọ́nà ti sọ̀rọ̀ àmọ́bí ọmọ pàṣẹ tí ọlọ́run bá sọ́nà àtàlà ó gbà sọ̀rọ̀ ní ibi ìṣe àáfà ọ̀rọ̀ nítorí pé a kà nínú ọmọ jíta ẹgbẹ́ wọn sá nínú ọmọ jíta rẹ̀ lọ́wọ́. ọ̀rọ̀ yìí ṣe ọ̀dá gẹ́gẹ́ báwọn akẹ́kọ̀ọ́ ń sọ kì í ṣe ọ̀dá ọlọ́run ní ọ̀sọ̀ ìròyìn ọlọ́run bá ní. bákan náà àkàrí pé ọlọ́run bá ọwọ́ hàn sókè òkèdè tó fọ́ sápára àti tóbi ọlọ́run bákan náà. ayẹkọyẹ akọ ní àwọn orúkọ Ọlọ́run àtòròyìn ẹ̀kọ́ nígbẹrẹ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ní báyọ̀ wọn tẹ̀síwájú pé wà ní ìmọ̀ náà bẹ̀rẹ̀ kọ́dà ìgbà kádàrá gbọ́. káyọ̀rì yìí wà ṣáàpù èyí tó dáa àìsíjà aburú nínú ìpínlẹ̀ ẹ̀kọ́ wa ni. Èyí tó dáa àti tó jẹ́ aburú olówó ìlú wàmúrẹ̀ èyí tó dùn àti èyí tó kòrò. Wàkúlù dáàlì ìkíní kejì ẹ̀ èyí tó dùn àti tó kòrò èyí tó dáa àti tí obìnrin gbogbo ẹ̀ pátá ọ̀dìkọ́ dárọ̀ ọ̀hùnmọ́ọ̀hùn ọ̀fúnà ọlọ́ọ̀bà alẹ́ ló kọ́. àmì sọ pé èyí tó dá ọ̀dọ́ lọ́ni mẹ́tẹ́ odò kókòrò fún wa kárí pé ẹlòmíì ló kọlù tàbí àwọn ayé mi wọ́n fi ń sọ wa. wọ́n àti tó dùn àti tó kóró àti tó dáa àti tó dáa ọ̀kúlù ráálé kọ̀dùkọ̀dárọ̀ ọ̀lọ́ ọ̀kúnà ìlú pátákà ló kọ́ ọlọ́run bá wa torí pé wà lọ kọ̀rọ̀ bí ìmúràn ìyẹ̀dẹ̀ kíkọ kádà ọwọ́ ọlọ́run ló wà ìkádàrá nǹkan àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá pàmọ̀sídáwò ha àǹkọ̀dọ̀ ìdí ọrí ní gbogbo nǹkan ṣe rí ìpínlẹ̀ títí ń bọ̀ ọ̀dọ̀ ọlọ́run ilé ìgbọ́dọ̀ wa nù ìgbàgbọ́ wa ẹ̀rí pé hadith gbogbo anamọ̀ta wọ̀ hadith jìbìrì nígbà tó wá bá nàbí ara abẹ́rẹ́ kejì ni pé kó fún un nírò ń pa kíni alikọ́dà ara tó nàbí kà fún náà ni àǹtó mẹ́rẹ̀ bí kọ́dà báyìí rí rẹ̀ ẹgbà kádàrá gbọ́ nínú àwọn àrkánù ìmọ̀ ẹ̀yìn. Bákan náà, àdìsí àdìsí ìlérí ó ní nọ́mbà wá àdìsí ní sọ̀yẹ́ Muslim ní abẹ́ kìtàbù ìmọ̀ ẹ̀yìn nípa ìmọ̀ ẹ̀yìn sọ pé àdìsí Bukhari, ìnáwó àmàlí, bèbè yá wọ́n ní àdìsí wa látọ̀dọ̀ Yahya ibn Ya'mur àti Umayd ibn Abdurrahman al-Himyari àwọn méjèèjì ẹ wá láti ìlú Iraq ẹ wá sí Mọ́kà wọ́n ti dé Mọ́kà ìkẹ́ ń sọ nígbà náà pé ah, bí àti ẹni pàdé náà tàbí tó ti kùtàn ẹ máa ọ̀rọ̀ ẹ̀sìn wa yóò kẹ́rin òfin ní ànílànà sára àgbàlá gbọ́dọ̀ ìlú kejì agbèsè sí. yáyá bùnú yàmọ́rù àti omeyi ibùnú abdulrahman alhimuyari kí ni wọ́n jẹ́ tẹ̀lé. ẹ tàbí ẹ̀rọ náà tó wọ́n tó tó ti wáyé tí wọ́n yóò jẹ́ sálá wọn. nǹkan kan ṣẹlẹ̀ nínú iraq wa nílùú bá sọ̀rọ̀ káfíẹ̀ pàdé bá ti wá mọ́kà yìí nínú àwọn bàkíríà àwọn àṣàbọ̀ ọ̀sẹ̀ tuntun ọlọ́wà ní kápàdé Abdullahi bin Umar ó ní nígbà fún Abdullahi bin Umar Yahya ibi mi amadu ń wòpe kí ìṣèjì ó sọ̀rọ̀ òun náà kó náà sọ̀rọ̀ ẹ̀kọ́ kàtó mi látọ̀rọ̀ sọ́lá ẹnikẹ́ni mọ́ta ìgbàgbà lórí ọ̀rọ̀ mọ̀ ìmọ̀ òbí ìdèbí ìmọ̀ ọ̀dáhùn dáhùn tó fẹ́ kẹ́ni kejì sọ́ọ́ báwọn tó béèrè béèrè tí wọ́n fẹ́ kọ́ sí bẹ́ẹ̀ làwọn afáfẹ́fẹ́ bí náà dégé ní wọ́n fẹ́ kọ́ sí afẹ́ dáhùn wọ́n mọ̀ sí sí làwọn ẹ̀mí ẹ̀dá ààrẹ ààrẹ ní ẹ̀dá ààrẹ. omi ṣùgbọ́n nígbà tó rí pé ìkejì ń sàlẹ̀ fóun sọ̀rọ̀ ń bá sọ̀rọ̀ pé àwọn kan wà ń lọ àti ń bọ̀ yìí yàtọ̀ kọ̀ fàrú nàlẹ́ kí ẹ̀ kó wọn àfojú tẹ́ńbẹ́fọ́ kékeré tẹ́ mú mọ̀ àfojú tẹ́ńbẹ́lẹ́ mọ̀ ọ̀yà kùlú náà ìnàlẹ́ àmúrọ̀ kùnùf tó gbogbo ní ìṣẹ̀lẹ̀ tó níbi kẹ̀kẹ́ gàǹdébi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ìṣọ̀kọ́ náà fi dín ní ọ̀kadà ẹ máa wò wọ́n ti wá ti ṣe àdìsọ́ wọ́n sára fi ó mú lẹ́nu wọ́n ti kíni wọ́n béèrè ń parẹ́ àná bí sì jẹ́ ẹja fi yẹn lẹ̀ wọ́n wo opportunity yẹn láti á àfa àgbà yìí àwọn tó bá rẹ bí lùgbà yìí ẹja béèrè ìpàwọ̀ ẹ̀mọ́ yìí. Abdullahi bin Umar ọdí alábàárà ànìkú ànìkú mọ́ ó wá fi ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ pé fáyìfà làkítà ọ̀láìkì tó o bá délé yẹn tó o béèrè nípa wọ̀nyí tó o bá pàdé wọn fà béèrè fún máa fún un nínú pé àníbàárí òun ni èmi ò sí kí ni sí lára wọn hajjẹ́rù nù tẹ́lẹ̀ ẹni yẹn àjọ tó o dídì ṣe fún wọn irú àwọn èèyàn tó bá ti pàdé wọn tó bá dé ìpadà òpé mi bí mo sọ pé èmi ò mọ̀ wọ́n rí o èmi ò ń lanẹ́ wọn o. wọ́n ní wà lẹ́nu yahlifu bíi abdullahi bin umar oní ìtura rẹ̀ pé níta abdullahi bin umar tó ń búra sí i. ọ̀rọ̀ pàtàkì ni o torí pé láwọn àna lè áhàdì yìí ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún lè sábà ń pé àwọn sẹ́ni kò fẹ́ kọ́ dárò sẹ́lọ́rọ̀ kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí kọ̀ọ̀kan bá ní nǹkan dáadáa bí ó ké oṣù tó wà ní nǹkan ẹ̀ sójú ọ̀nà tọ́lọ́wọ́. ma qabila Allahu minhu ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ látara kíni tó ṣe kọ́dárù sí ìntàkù ọlọ́run nígbà hatta yóò gba kọ́dárù gbọ́ ọlọ́run nígbà o lẹ́yìn ìgbà mo gbọ́ tí bàbá mi sọ pé ń jókòó àwọn jókòó pẹ̀lú ànàbí ìtò fàádì fi ẹni ẹ̀rọ ọ̀rọ̀ kọ́dà gẹ́ ló lè gíní tó fàádì tó gbajúmọ̀ tẹ̀mọ́ ẹ̀kọ́ mọ́sára tó wà mẹ́kọ̀ ọ̀tí kí ni ìdí tí ìbìlú mọ́rọ̀ fi kó ti ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kọ́dà rè gẹ́gẹ́ nípa àwọn èèyàn tí ń dáhùn béèrè wọn tó pàdé ní ọ̀tá mo gbọ́dọ̀ bàbá mi sọ pé nígbà kan bẹ́ẹ̀ jókòó ìwé ìrọ̀ àtàwọn àtàwọn pẹ̀lú àrẹ́bí asọ̀rọ̀ ìfún gan ìwé ìrẹ̀ bíbí àwọn lámì ìrìn àjò láyọ̀ nígbà sọ wọn gbé lóba bíi al-iman bil-qad akhbirna al-iman ẹgbẹ́ ọ̀rọ̀ tó pàtàkì tó gbẹngbẹ́ni ìbí mi ni mo jáwọ́ lára tó tó lẹ́rìí ẹ̀rí ẹ̀rẹ́ hadith tó kó tì í مثل أكواني على حديث في ابن عمر طبعا القول رسول الله صلى الله عليه وسلم لولي حديث في أبو kéènì ẹ ó dọ́dọ̀ ẹbí ọmọ òun kọ́ ló gbọ́ irú àdìsí tó ní ọlọ́run ló sọ yìí fóun gẹ́gẹ́ wọn ní kọ́lá ọ̀sán àsọlá kára pẹ̀lú àlọ́ dìtẹ́ẹ̀tì fóun gẹ́gẹ́ gbọ́ nínú máa fi sáàdìsí kí ni kéènì ẹ dé ẹ òun gẹ́gẹ́ gbọ́ sẹ́ wọ́n á ní kọ́lá ọ̀sán àtọ́lá ẹ́ ẹ́ ń gẹ́gẹ́ wá kọ́ ló gbọ̀ wọ́n á bọ́ tó gbogbo ó kẹ̀gbẹ́ látọ̀dọ̀ ara ọ̀sẹ̀ ní ànábì sọ báyìí akọ̀rọ̀ á lọ rẹ̀ dì pé pé à ń gẹ́gẹ́ kọ́ ló gbọ̀. mo máa ní sọmọ́tàn ayọ̀ ayọ̀ àwọn àtàrà ìgbẹ́ títà ìgbà tó pé kọ́lá ọ̀sán ọ̀sán náà bí àṣàyẹ̀dùn ìfẹ́yì ní àwọn àgbà tàbí tí wọ́n ń kọ́lá ọ̀sán ọ̀sán náà àbọ̀ aliyah tó sọ pé mọ́ọ́dúnmọ́ sí ní àwọn ẹ̀bẹ̀ ń kọ́lá ọ̀sán ọ̀sán náà bẹ́ẹ̀ pé mọ́ọ́dúnmọ́ sí ní túbọ̀ ẹ̀yìn díẹ̀ kí ni ó fi àdéhùn kí àdéhùn yẹn mọ̀sán kílẹ̀ ṣé ó rí lẹ̀ títà ìgbà tó lẹ́yìn ẹgbẹ́ ti mi ṣèkì títà bí bá sọ bẹ́ẹ̀ pé bọ́ọ̀rọ̀ sọ̀tọ̀lá àánú àánú ẹ̀já òye ó ti ṣe ìsọ́tọ̀ ni káìka mọ̀ pé àtìní ẹni ilẹ̀ lọ́dọ̀ sọ̀hábà yẹn tó ní ànẹ́bí sọ tó tó ní ẹgbẹ́ tàbí àlejò àmọ́ tí wọ́n ti bí ti pé tàbí náà lọ́wọ́ èèyàn míì ni àwọn obìnrin tàbí ló gbà lọ́wọ́ dàbí tàbí àìmọ̀ ẹ̀yìn ìka àdéhùn mọ́sálẹ̀ àdéhùn ìgbàyẹ̀sùn. Kòdó pé táàgì ìwé pé sàábé táwọn pé ó dákọ̀ sàábé tó gbà lọ rẹ̀ kò dákọ̀ rẹ̀ àtẹ̀sọ́ ogun sàábé ó ní kí ni olódodo. Pé pé pé táàgì dàgbà àtẹ̀rífàì tó yẹ kó wọ̀ tàbí mí ìlànà ti gbà àtọ̀ àtẹ̀rífàì kalẹ̀ ní bóyá ìrẹsẹ̀ bọ̀dùgbà tó ti sọ àníṣe yẹn ti kọ́. Irú ibi ló mọ̀rọ̀ rí pé pé sàábé lọ náà ó sì sọ pé ó túnmọ̀ pé ọ̀rọ̀ sàábé ló ti gbà kí wàá dákọ̀ yẹn alọ́rùn ẹ̀ lọ fún àbá tiẹ̀ mẹ́rin tó gbà ní ọwọ́ rẹ̀ ọwọ́ sàbẹ̀ náà ní ti gba gbogbo rẹ̀ abẹ́lẹ̀ rẹ̀ kìí ká máa online tàbí yìí tàbí lè yẹ kó ọ̀rọ̀ tàbí lè lóde kí ni ó ti gbà. ilé náà ń pè ní mọ́rọ́sálù sọ̀hábà ẹ pé nínú mọ́rọ̀ ti ìrìsálù ó mú ṣe nìyẹn dé ibi tó ti kú pé ọ̀bá òun sọ ẹni tó wá bá ti agbàkádàrá gbọ́ púpọ̀ ní sọ́ọ́dún ìkọmọ rẹ̀ ọlọ́run iná àwọn òkú làṣẹ ìhìn gbogbo nǹkan pátápátá ọ̀là kò náà ń lè padà rìn adàpọ̀ lè padà rìn. mo sọ̀rọ̀ kẹjọ pé ẹnìkan mú ìkìmọ̀ kan ní káni ọlọ́run ò kọ́ ọ̀ àwọn fẹ́rẹ́ ara rẹ̀ gbọ́n náà ò ṣèké ni ọlọ́run kọ́ ó lóun gbọ́ lẹ́nu àpá àkàtọ́ ni káwọn tábà kọ́ bẹ́ẹ̀ kò tó tó tábà lọ́run ò ìkọ́dà pé gbogbo nǹkan la kọ́dà pé táwa sọ náà parí pé nǹkan tí ò pọ́ tẹ́bí ni ó wà ọ̀bẹ dẹ̀ wọlé tuntun agbẹ́bẹ́ ká lọ́dọ̀ pé àmú ah, fẹ́ wà gbọ́ náà ń kọ́ pé kò sí kí ni mò láyé ẹ̀kọ́ náà fẹ́ láàdùn lọ mo tó wá ní ọlọ́run pa jẹ́ pé nǹkan tó náà pọ́ tẹ́bí ni ó wà yóò ta káyà ìṣẹ̀rọ àkídà ìyẹn gbọ́n mọ́ o àlùfáàbù àkídà rẹ̀ ní ẹlẹ́ka mọ́ ó fẹ́ jọ ní ó fẹ́ jọ sábà ló ń gbà mí torí pé ó lè láàyè ìwáyé pé ẹsẹ̀ káwọn ìta ọlọ́run kọ pé òun ráyè ọlọ́run kọ pé kí n wá àìsí nǹkan tí ò kí ni tí ò pọ̀ ti wà ní ọlọ́sìn ní ìmọ̀ fúnlá sí ìkàlàkùn náà lè padà. bákan náà ọlọ́run tó sọ pé kó láyò sí ìbànú ńlá máa kápábà mọ́ òun lánàá àníbi sọ fún un pé jẹ́kọ̀ọ́dé ṣẹlẹ̀ tí wà àfi tí ọlọ́run bá fẹ́ ẹ̀dí pọ̀ lórí ẹ̀ nínú Al-Qur'an lórí ọ̀rọ̀ kọ́dá pátánu hadith náà hadith Muslim tá àbúrò rẹ̀ gbà wá ànábì ní al-mu'minu al-qawi òmìnir tó lágbára khairun olórí wa ahabbu ila Allah ọlọ́run ti nífẹ̀ẹ́ rẹ̀ nínú al-mu'min ad-da'if bí mòmìnir ọ̀lẹ́ ẹni agbára onígbà lérò ní òkèèfé méjì a ní alquwwatu alma'nawiyyatu walquwwatu almadiyya agbára fífẹ́ àti tójẹ́ fífẹ́ káwa ìyẹn lágbára agbára kọ́tà kọ́tà ní agbára tawhid al-aqida sahiha al-qawiyya àjọkà tó lágbára ìmọ̀ni àṣáàdì tó rọ́ọ̀tà ìmọ̀ni tó ní ilẹ̀ gbẹ̀ngbẹ̀ lókè ìyẹn ó alágbára tara ọlọ́run fẹ́ náà ní ìbẹ́ nínú ìmọ̀mí ẹgbà yìí jó mi ní kíni lẹ ọ̀dẹ lọ ọ̀dẹ nínú gbàgbọ́ yìí àbọ̀ ọ̀dẹ nínú ara pàfẹ kó lé ní ayé ìgbọ́n fi kó lé kéèyàn fi kó lé ẹ kọ̀ọ̀kan nínú mi ìjọba bá ti rí kó lé ní àbí kó ńlá ní tó bá ti gba kúlù tó bá ti tẹnu ẹ ti pe ìdọ́fà nǹkan ìnáwó ọ̀fà ìdọ́fà yẹn náà ìlú tẹ̀lé ìdúmọ́ alákólé àwọn ọmọ tí wọ́n fẹ́ òkè yẹn tọ́ ala rẹ̀ sí alákólé àyà àti àmọ̀bá kẹ́ra gẹ́dà oníkúlùkù yín òde lọ́la kíni lọ́la àìsè kólé kólé tọ́ ni ìrònú alákólé àríbí wàfi kólé kàyè ìkíní kejì àti wọn tó dín agbára àti tó lẹ bẹ́ẹ̀ ló sì lórí ó lé lè jẹ́ o ìtò lọ́ọ̀lẹ́kọ́ ó lé lórí bùkọ́sẹ̀ ẹ̀ lé níbùsùn ti lé lé nígbàgbọ́ tó lé lára tó lẹ̀ ní ìbàdà tẹ́ra fi wé tani ẹgbẹ́ kéfì láyé láyé ọlọ́ni afàlẹ́jà lè mùsùlùmí iná kàlùmọ́jèrè ní ẹ̀ níjọra wọn. gbẹ̀yìnlé pé yóò jù wá lọ ìyẹn ẹgbẹ́ àti níbẹ̀ ká máa bọ̀ ń lè tí mùsùlùmí ó gbọ́ tí ìsìlámù bọ̀lá fún àgbà mi tí wàá gbọ́ yẹn sábẹ́ wa tẹ́lẹ̀ mẹ́rin ká kíni ẹ̀sìn òsì ṣe ìyẹn jẹ́ ń bẹ̀. ìyẹn jẹ́ báwo tèmi bá déédéé lẹ́yìn kẹ́kọ̀ọ́ ìkẹ́ láàrin fọ́mọ olóbìnrin àlè fáwọn fún wọn ní àtìsí kọ́ ní àtàdédé ní tọ́wà láìsí ìwọ̀n tó dédé láti gbọ̀gbà kan dédé ní ẹ̀sìn gbọ́dọ̀ máa gbé nǹkan tó yàgbọ̀n pé àfikún ní àjùmọ̀ lọ tó mọ omi ní ọ̀dẹ ó náà ṣe rí ó lọ́la lọ́dọ̀ ọlọ́run tó kìí ṣe lọ àníbà ní insulis alamọ̀ ìyàwó fáwọn gbìyànjú ọ̀ṣojú kòkòrò torí tí ó tẹ̀ ní àǹfààní òun mọ́ tó tí kò lórí tó ti láǹfààní ọ̀ pé àǹfààní wà ń bì kẹ́ ipò ẹ̀ wọ́n kà ó gbéra tó tẹ́lẹ̀ ní ló pọ̀ sí nǹkan yẹn ìrẹ́ lé ní ìlà àdúgbò ẹ̀kọ́ sáǹfààní bẹ̀rẹ̀ ìyẹn ìkẹ́kẹ́ tó tọ́lẹ̀ sọ́lẹ̀ àbí ọ̀rọ̀ pé ìṣẹ́lẹ̀ sáǹfààní mi bẹ́ẹ̀ ní abá mọ̀ kọ́lù ayé kò sáǹfààní wa láti kò sáré bí alẹ́ bèbè gbìyànjú lórí tí ó ṣe láǹfààní wàfẹ́ẹ̀lì ìlà tọ́bátà ń lọ ìrìnàjò máwọ́ lọ́mí ìrìnàlọ́wọ́ wàlá tànájà mọ́kàjára mọ́sọ̀lẹ̀ ìjọba ti fẹ́ láǹfààní mọ́sọ̀lẹ̀ láti fi láti wá nǹkan yẹn. wọ́n ń àkọ́bọ́ká ṣe kí nǹkan wá tẹ̀lẹ̀ jẹ lẹ́yìn ìgbà ti gbìyànjú tó ti kẹ̀rà kẹta tó ọkọ̀ fún wọn ta ọlọ́run tó rẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀ ti kojú kèsì ẹni ẹ ọ̀sìnmọ́ tó wà nù kádàrá bí o bá tó wá gbìyànjú tẹ ẹtí ìkẹfọ padà á tẹrẹ tẹ fàlàtà fún mọ́tò pé láwa ní fàlùtù kábà láfàlùtù káàlẹ kábà wà kábà nígbà tó báyìí báyìí bá ti já sí ìbá tó tó ṣe bí mo ṣe tẹ yìí o mọ́tò sọ yẹn mọ́ torí pé kó lójú ṣe tẹ ọ dédé kí ni o ti ṣe onídìbọn mọ kábà mọ́ àyẹ̀pẹ́ àgbà kádàrà gbọ́ àdìsíkọ̀ ànẹ́bí ní eré sálà lọ yàn fáwọ́ ìtura kìtà lórí tó ṣe ní àǹfààní. ìṣòro pé kádàrà ò ìtako támú sábàbí sábàbí ni gbìyànjú lórí tó ṣe ní àǹfààní. ẹ̀gbọ́ ọkọ̀ ni ẹ̀mú gba kádàrà gbọ́ ẹ́ ètò ẹ̀kọ́ tí ọ̀rá ṣe ìyẹn gẹ́ta kó kádàrà ó tako ìtòwànú hadisi yìí tọ́lá níbi ní ká tọ́jú kòkò lórí tí ó ṣe wáyé àǹfààní káwa ká lè ká ṣiṣẹ́ tọ́ ká wọ́lọ́ lórí ẹ̀ lọ́wọ́ tí ìka ìwà bọ́ sí àmìlẹ̀ tí ìwà bọ́ sí wọ́n ṣe ń hàn ọ̀bádẹ́ bọ́ sí náà àwọn ọ̀bádẹ́ ti wù pé báyìí báyìí ṣe ń ṣe mọ́sọ̀ bẹ́ẹ̀. wàlákì kú ìgbẹ́ tó sọ pé ní kọ́dà ọ̀lọ́ ọmọ ìṣá àfààní bẹ́ẹ̀ ni ṣe fẹ́ mo ṣe bọ̀tún tọ́lọ́ ń fẹ́ فإن lọ́wọ́ fẹ́fẹ́ àmàlà ṣètọ́ọ̀nì ó يوم bá mọ̀ ìrìn àti báyìí ọba tó máa ṣe báyìí ọba tó ṣe báyìí fáwọn sọ yóò jẹ́ kí ṣètọ́ọ̀nì wọlé yóò padà kéré imọ́ ní ìkádà lẹ́rin níbi lọ́kàn wà torí káà nígbà kọ́lọ̀ lóṣù ṣètọ́ọ̀nì àmọ́ gbé irú gbé èso tó wá ẹni tí ó bulé mara ìdòbí kéré yóò jẹ́ nítorí fún káwọ́ mọ́ra tẹ́tẹ́lẹ̀ ọ̀ káwọ́ mọ́ra àlẹ́ ni ọgbìyànjú ọgbìyànjú àbí ọlọ́run á ní kó gbá mọ́bì lọ bọ́lọ́ ti dé kí ni ojú sẹ́yìn. eléyìí apẹ́ ní kọ́dà ìfàkó kí amójútó àwọn sábàbù. bákan náà hadith mi àwọn sọ́yìn muslim àtọ̀wù ìkànnà tàbí ó ní àdúrákò náà fámì àtàrà ọ̀sọ̀sọ́lá tàbí gẹ́mọ̀ ìdọ́lẹ̀ kan mọ̀ kó tẹ̀ tàbí ẹ̀sọ̀ àbá ó ní mo bá wọn kan láyé nínú ẹ̀sọ̀ àbá gbogbo nǹkan pátá ọmọ ìjọ ìpín fúnra rẹ̀ ọmọ àtúntò. قال فسمعت عبد الله عبد الله بن عمر يقول قال رسول الله انا عبد الله بن عمر يتعذبني كل شيء لا نبي نقول غير قدر حتى العجز àti àgbà kódà òbúdó ní àgbà ẹ̀yẹ̀ di àgbàlagbà wọn tẹ́yì àríké bírèmì ẹ̀rí ọlọ́run sọ̀kọ́ lágbájá lónìí bírèmì bá yọ̀dá bàbá rẹ̀ àdìsí mi àmẹ́mi ní màá mi kò mi àdé ìlà ọ̀dì kó tó bá mọ̀ sí àdúhù mi nà jẹ́nà àmẹ́mi kò sẹ́ni kankan nínú iṣẹ́ ẹ̀ ti kọ ayé rẹ̀ sínú àlùjẹ́nà. wà mọ̀ sí àdúhù mi nà àbí nínú níbà kan náà fàkọ́lù yà Rasulullah afọlá nà tẹ́kìlì àtàlẹ́ ọ̀sẹ̀ ìròyìn ìjọ náà tó àlàkó ti tẹ́kìlì ìbọ́lọ̀ ti kọ́ gbẹ̀ ó ti tọ́ ní kọ́dà rẹ̀ ẹni tó yẹ bá ti kọ̀ọ̀kẹ́ yóò lọ bá ń tiẹ́ kan fún ẹnì kò ní ìlú ṣiṣẹ́. àkọọ́lù yàrá fún ẹ̀lá afọ́nà nẹ̀tẹ́kì ó yẹ ká gbára lé kẹ́kọ̀ọ́ yẹn kò ní ìka bẹ́ẹ̀ àkọọ́lù alẹ́bi ni ẹ̀yìnmọ́ ẹlú àpò lónìí ìyàtàrù ẹ̀pẹ̀ máa jẹ́ kó lónìí ìṣe kó lè ṣe ògùn tó bá tẹ̀lé ọlọ́ba ti ká dára yẹn. ìtọ́ lọ kọ̀ ọ̀gẹ́ iṣẹ́ tó ṣe náà ọ̀rọ̀ tí fámọ́mọ́ ní àtọ̀ wà sákọ́ àsọ́dàkọ̀ lè fẹ́sìnà pàtàkì àṣíròhù ìlúyé sọ̀rọ̀ òbíkà tí wọ́n mọ̀ bá ṣe láwọn ẹ̀dẹ́gbẹ́ ìgbà pàtàkì àṣíròhù ìlú ọ̀ṣọ̀rọ̀. tí wọ́n tó gbogbo nǹkan pátá ọlọ́run ti kọ́ ìyẹn kádàrà rẹ̀ ní bẹ́ẹ̀ ni ọ̀nà ti kọ́. inú ẹ̀rí rẹ̀ inú ẹ̀rí kọ́dà onínà àdìsí àbúrẹ́dún àbáàsì nǹkan ìgbẹ́jọ́ kan. àníyàn sọ fún ìjọ ọmọ kékeré inú ìwà àlẹ́mọ̀ká tẹ̀lémọ́ àti ìmọ̀ láwọn àti mo fẹ́ pẹ́ tí mo fẹ́ ṣàlàyé fún ẹ. kí ni nǹkan náà ìṣpàdélá ìyàfọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbọ́ àdéhùn ìyàwó sọ ọlọ́run yẹ pé sọ́ọ̀fin ọlọ́run sọ́dájọ́ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run ìyàfọ́dọ̀ ọlọ́dọ̀ wọn náà ìfọ̀dọ̀lá tọ́jú ìdá sọ àṣẹ ọlọ́gbọ́nà wájú ìgbà alfa alẹ́lá tọ́ba bẹ̀rẹ̀ nǹkan wọn tàbí lórí ọ̀nà ó jẹ́ sọ áwùjọ àdùáwù àlùmọ́sí aláwàdùá àlẹ́ ìbáradà méjèèjì lọ́dọọdọ́. فإذا سألت وافي على لو فاستعن بالله وعلى ما يفعلون واعلم لعلمك أن الأمة في الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء طبعا لا ينفع عليك تزيد من لم ينفعوك بشيء إلا بشيء قد كتبه الله لك أنا ما أقول كذا رأني وفي هذا الشيء أنا أقول ما تقول بين الله جل وعلا وحبوبك وحبوبك أنا أقول ما تقول تقول رفعت الأقلام ẹja pàtẹsẹ torí pé ọlá àgbàdo kọ láti gbé lókè ẹ̀kọ́ mímọ́ ibi tó ti di kọ́dínsì ẹ̀yìn ní ìdíparẹ́ jáfa tó gbé kí ni ìdíjẹ àkọlẹ̀ mi ẹgbẹ́ Yorùbá ló pé àkọlẹ̀ ni kí ni Yorùbá pẹ̀lú àkọlẹ̀ kọ́dà torí pé kọ́dà ìpẹ̀tẹ̀ ẹ̀kọ́ ni báwo á mọ̀ pé ìgbà kádàrá jẹ́ ìdíje pàtàkì ni nínú ọ̀nà tí yóò ràn án láti mọ ìgbàkádà àjọ láti gbọ́ yóò rí sáàtì bó ṣe yẹ. oníkàmọ àwọn ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ séjì tẹ̀. alákọ̀ọ́kọ́ ò ní àlẹ́yìn ìmọ̀ inú ńlá àlẹ́ázálẹ̀ fòkúlé mọ̀ húwà táyì ọlọ́run bá ti mọ gbogbo tó ṣẹlẹ̀ ó ti kọ́ ó ti mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá ó ti kọ́ ìmọ̀tẹ́kọ̀ lórí nílé kò tún lè kún mọ́ wọn. nǹkan àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tó lè kọ́dà lùkọ́ ọlọ́run gbogbo nǹkan pátá. ìyẹn ló fà á pé kọ́dà rẹ̀ wà ní kíkọ́ kò sì lè yí padà. àwọn iṣẹ́ àtọkùn àjọ òpé ẹ̀rọ akéde àkẹ́kẹ́ náà ń pè é. akéde àkẹ́kẹ́ àní àwọn nǹkan wọ̀nyí máa ń pamọ́ àlùbàdà òkú kí ni àtẹ́yẹ àlùbàdà òkú látara bàdà sí nǹkan ìgbà tó yẹ. Ẹ ní àkàdà sí à ẹ. Ẹ àfàgbà ẹni ọlọ́ọ̀mọ̀ sẹ́ńtẹ́mì àgbà tó bá fi pín tó bá ṣẹlẹ̀. Àbíkọ́lọ́ ti kọ́ bá tẹ́lẹ̀ ó ti padà kọ́ àmọ́ bí ó padà ló ti padà rí bá mi ó bà dáàlà ó tó rẹ̀ mi. Ẹ wọ̀rọ̀ burúkú ìṣẹ́ wa tó tó yí bá mi sọ́nà wà mọ̀ ìgbàdúrà wa tẹ̀lé lórí wa lọ́bí ọ̀tọ̀ ni mo ti kọ́ tẹ́lẹ̀ wọn ni èmi ní nǹkan yóò ṣe rí ọ̀rọ̀ burúkú ní kókó yìí ọlọ́run gbogbo nǹkan pátá tí ó ṣẹlẹ̀ tí ó wáyé ìkẹ́kọ̀ọ́ pamẹ́tì kò sí tó jẹ́ kọ̀kọ̀ fọ́lọ́ ó gbogbo rẹ̀ àkọ́kọ́ ni agbọ́dọ̀ mọ̀ pé gbogbo nǹkan pátá náà ti kọ́ yẹn ló pé àgbo pátá lọ́mọ̀ sí ìyẹn ló bàbá pé tọ́wọ́ náà ti mọ gbogbo nǹkan tó ṣe kọ́tọ́ máa ṣe òní fi jọ́ ibi tó gbọ́dọ̀ wà ní kọ́dà pọ̀tàwé ẹ̀dá náà mọ̀ kẹ́kẹ́ àbí tó bá tẹ̀lé tó bá tẹ̀lé ẹ̀rẹ́ mìíràn là tó mọ̀ ní ẹ̀. ẹlẹ́ẹ̀kejì àlùkìtàbà ìpọ̀tọ́lọ̀ nǹkọ́ kọ́dà tó pọ́tùnú láwùjọ máa fóònù ọ̀bùlà kálkì sàmáwáàtò ọ̀làrù síwájú kọ́lọ́ ẹ sọ̀rọ̀ oyin gbogbo nǹkan tó wà ní kọtí láwùlù màfó ẹ ká kéjì nìyẹn o lẹ́yìn àlẹ ẹni oko kiri àlùfáàbà. Yọ́bọ̀dé wa mú Hadith. ẹni ọlọ́run kan kára gbogbo nǹkan kọ́bílá ayé àkọlùkọ sàmàwá tó láàmù ní kàmsínà alifasana ọlọ́run kan gbogbo nǹkan kan kò tẹ̀ tó dá sọ́mà àtìlẹ̀ ó ti kọ́ gbogbo kára ní kan ní fifty thousand years kó tó dá sọ́mà àtìlẹ̀. sọ́dún àti sọ́mà kò sílẹ̀ ìmọ̀ ní aláràṣẹ náà wà wọn ní àkànnà àríṣòwò alàlùmọ́ aláràṣẹ ọlọ́run àlórí olùgbà ọlọ́run kan gbogbo nǹkan pátá bí mo ṣe wá ní àdéhùn àbúrò ẹgbẹ́ náà ọlọ́run kan gbogbo nǹkan. kódà ẹgbẹ́ àtàwọn afáàrí kẹsì rí tú ayé àtàwọn ní sọ́ọ́tù kọlàmù ẹni ní wàlú kọlàmù ẹni kọlàmù tọ́lọ̀ fi búra ẹni kọlàmù tọ́lọ̀ fi kọ́ kódà ọ̀la àlọ́ ọjọ́ kẹyọ ẹni pé ọlọ́run kọ gbogbo nǹkan ó ti wà lákọọ́lẹ̀ ìyẹn ló bí ìrẹsà gbẹdẹ pé nígbà tó ti wá wà lákọọ́lẹ̀ kéèkà tó máa ń ṣiṣẹ́ èyí kákọ́ ní ẹ̀mọ́ ẹ̀jẹ̀ tó kálukú ẹ̀jẹ̀ tó ní owó lẹ́nu ẹ̀mọ́ ẹ̀kírun alákọ̀ọ́ tó wọ̀ inú olúwa tó alẹ́ ní ẹ̀mọ́ ìṣẹ́ rẹ̀ tẹ́lí tẹ́tẹ́ ẹ̀jẹ̀ ní ẹ̀ka kálukú lè lẹ́tọ̀ sí tó lẹ́tọ̀ sí iṣẹ́ rẹ̀ tó wà níbi ni àkọọ́lẹ̀ ní ìdí lọ́nà ọ̀kadà àti lágbára torí pé ìyẹn tó wà lákọọ́lẹ̀ kàbí ó ṣe mọ ẹsẹ̀ ni náà ìyẹn fi wà lóde bí ó ṣe wọ̀ lẹ́lẹ́bi iṣẹ́ tó ń wà lákọọ́lẹ̀ tó bá lóun òṣìṣẹ́ mọ́ àìsíṣẹ́ nínú ẹ̀wọ́ náà wà nínú ó wà lápapọ̀ ṣe gbogbo nǹkan ló wà nínú kádàrá náà ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta àlùmọ̀ṣí àtúnṣe àtúnlá ọ̀yọ̀rọ̀ àdàtò ọlọ́run wá fẹ́ nǹkan yẹn ọlọ́run gbogbo kò fẹ́. gbogbo nǹkan tó máa ń ṣẹlẹ̀

ṣéèkì ẹ̀ wá lè gbẹ́sẹ̀lẹ̀ fún ara rẹ̀ ó ló dáṣẹ̀lẹ̀ ọlọ́run wá ṣe ọlọ́run ṣe kìnnì ọlọ́run ṣe ó fẹ́ kó ṣẹlẹ̀ torí pé nǹkan yẹn ò lè dá sílẹ̀ nǹkan dáadáa tí ẹ̀ṣẹ̀ àtàbúrú tí ẹ̀ṣẹ̀ ọlọ́run ṣe òfin tó dáṣẹ̀lẹ̀ fún ara rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni ìjà olùmọ̀wá ká ìkọ́rọ̀ wá dá nǹkan yẹn ẹgbẹ́ tó ti kọ́ àyè tó mọ̀ tó kọ́ tó dẹ̀ fẹ́ kó tẹ̀lé bẹ́ẹ̀ tí tẹ̀lé yìí dáadáa tó kó tẹ̀lé bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ náà ni alhálùkù àti dídá nǹkan yẹn ọlọ́run ni aláwọ̀ kọ́ lé kókó lè ṣe yìí ọlọ́run bá tó dé dénú tó dá gbogbo nǹkan ọlọ́run kọlá kọ̀kún àmọ́ táàmù ní ọlọ́run dá àti tẹ̀ ṣe ń tẹ̀ wọ́n sára tó lágbára ni àwọn mọ̀tẹ́sílà ní ara èèyàn wà lẹ́bi yá kúlùkù amọ́là náà sí èèyàn ní dáṣọ wàrà rẹ̀. síbẹ̀ ni adìrọ̀ ló dá gbogbo nǹkan lé bá lè sọ́n bí ọ̀rọ̀ ọlọ́nkan gbogbo nǹkan lè ní ìlú dáṣọ wàrà rẹ̀ ajé pé iṣẹ́ owó ara ẹ̀ tí ẹ̀ ń dá yẹn lè ṣe fún ara rẹ̀ ọlọ́nkan ló dá iṣẹ́ yẹn ayé kékeré gbogbo títí ó bá wọn lójú ìfẹ́ hàn tí olè jíjà lọ ọlọ́run dá tí èsì ìfẹ́ ọlọ́run dá á lè bẹ́ẹ̀ lọ ọlọ́run dá gbogbo ẹni tó ti bá ń lórí ẹ̀rí ọlọ́run dá gbogbo nǹkan ṣùgbọ́n nígbà tó wá dá gbogbo ẹ̀rí gbogbo nǹkan lórí amẹ́sì ìdí tọrọ wa kúrú gbé dábàá ló dá gbogbo nǹkan ní gbogbo nǹkan ẹ̀dá àti kóòtù dá lọ́dọ̀ mọ́ ilé ìdá ilé ìwé ní ìdá sáré ẹ̀rí sáà ní

bákan náà táwa ra mọ̀ ntọ́lọ̀ nǹkan àbá àlè àìmọ̀ ntọ́lọ̀ nǹkan ẹ́ tẹmọ tẹmọ tọ́lọ̀ nǹkan ẹmọ kádàrà tọ́lọ̀ nǹkan ẹ wá lónìí ẹ́ àti bẹ́ẹ̀ mọ̀ tọ́lọ̀ ẹ́ ó lálàyé nínú ẹ̀pùrù fara yín tẹ́bá lẹ́ẹ̀mọ̀ ẹ̀rá ìtì tẹ́bá tó lẹ́ẹ̀mọ̀ ẹ̀rá ìtì. ẹ̀hẹ́n kí lálàyé lórí ẹ̀. ẹ́ kò lọ́wọ́ ọ̀lẹ́ máa tọ́lọ̀ sọ bẹ́ẹ̀ ní yẹ́lẹ́ nígbà lẹ́wọ́n sọ bẹ́ẹ̀ ọmọ ìmọ̀ tó bá ti ṣẹlẹ̀ tán alẹ́mọ̀tí ọlọ́run kí ni tòtòwọ́lù ká bọ́lọ̀ ń ṣe kọ́nù àyíká bóòlù ń sọ kọ́lọ̀ ń kọ́. ṣé tí wọ́n ti bá ìtọ́jú bá bọ́lọ̀ ń ṣe kọ́nù ṣẹgẹ́ ti ń sè ẹ̀kọ́ ti ṣẹlẹ̀ ẹ̀rí tí wàá ti ádámà abánáwá àtúndà àti musa pàdé àbí sáà ló bá pé ìrẹ́ bàbá ńlá wa ìwọ lọ́ọ́ bìyà kò ní àlùjẹ́ nìyẹn yìí kí ni ọ̀ṣì àná níbi ádámù azọlá níbi amúta àníbi mọ̀sáwọ́sọ ìrẹ́ mọ́sá òun bá mú yín tọ́nà òun ti kan kó tó dábì àtiwọ́ kó tó dá sọ́mà àtìlẹ̀ ní gẹ́bí fifty thousand yẹn wọ́n ní sani bá dákẹ́ mọ́sá bá dákẹ́ ìgbà ẹ̀rí ńlá ní ádámù fún mi kí ní ádámù ti tẹ̀lé lẹ̀ kọ́dà lọ́lọ́ ti kọ́ mi ní àbáṣe pé ti àti tó bá lé tẹ́lẹ̀ wọ́n lè fi tẹ̀lé ṣùgbọ́n ní ọkí ló ń sè wọ́n ní ẹ̀fọ́n náà ti pàtẹ́sẹ̀ ní mọ̀ kí ìyẹ́ kí bó lọ sí mọ̀ tí ó ti tẹ̀lẹ̀ tọ́jú tí bọ́lọ̀ ti kọ̀tẹ́ pọ̀ ní mọ́ ẹtì lágbọ́ tí wá ń kíkà bọ́lọ̀ ti kọ́mọ̀ ẹ̀ pé àwa náà ẹ̀hẹ́ ìjẹ́ ti lọ bọ́tẹ́ ní kọ̀tẹ́ ti gẹ́gẹ́ tí ó ti tẹ̀lé ọ̀nà ti kọ́ kúrò ní mọ́ ẹtì àbọ̀nà ti kọ́ kúrò ní mọ́ ẹtì tọ́mọ kọ̀kan ní adẹ́gbẹ́ ìtọ́ ti dé náà sẹ́yìn ìtọ́ ti tètè ẹ̀kọ́ ní òfin yẹn bá sọ̀rọ̀ ní tètè wá ṣẹlẹ̀ ńkọ́ kí nǹkan bá yọ ṣẹlẹ̀ nǹkan bá yọ ṣẹlẹ̀ tó mọ tọ́dárò nù ẹni yẹn ìnàmọ́kẹ́ ní àlá ni nìkú wà àmì táwọn ọmọ ànẹ́bí ọlọ́run máa ń fi ọlọ́run máa ń sọ fáwọn ẹni wá àyè ànẹ́bí yẹn sọ fún wa pé yá dúdú àti yá má dúdú padà wá níbẹ̀ yìí àbí ànẹ́bí yẹn sáwò wá ẹ̀hẹ́n ìṣẹ́báyọ̀ ṣẹlẹ̀ ìṣẹ́báyọ̀ ṣẹlẹ̀ tí dàjálù bá dé ìjọ tó lò láyé báyìí ṣé bí òbí ṣẹlẹ̀ bó làwọn èdè máa ń tọ́kọ irú yẹn gẹ́gẹ́ bí mo kọ̀kọ̀ fún ọlọ́run ṣe kí ni òfin ni wà yìí rẹ̀ tọ́lọ́ ní kánú ní sọ́fà yẹn tó dẹ́ àlébìnrin ní ẹlẹ́yìn ọmọ kọ̀kọ̀ ìjọba tí ó ti ṣẹlẹ̀ bó ni ẹ ti wá ti wá àní ti wá sọ báyìí á ní ọlọ́run àfọwọ́n náà wà sọ́ọ́lá òfin àmẹ́bíkẹ́ bíi kó fi jíṣẹ́ yìí ká ní gbogbo kọ́dà lò pátá èyí tó dùn àti tó fún àbí gbogbo ẹ̀ pátá kò sí ẹ̀kan tí ò wá látọ̀dọ̀ ọlọ́run. àdẹ̀mí kọ́dárò ní péjì sí méje ní ẹ̀mí alákọ̀ọ́kọ́ ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin àyà. náà àwọn ní àlùmọ̀ṣe àtúntì àtúntì ní ìrádá tìrẹ̀kọ́lọ́ ní ọmọ ìmọ̀ iṣẹ́ àgbàmíyọ̀ ló àbí àmọ́tàṣà ìgbàmíyọ̀

ẹnu ni ọgbẹ́ ọ̀pọ̀lọ́ ti fẹ́nu tó máa lu jẹ̀rí káàkiri. a ní ìrádàtù kàwéníyà bọ́lọ̀ ti fi kíni tó fẹ́ fẹ́ yóò ṣẹlẹ̀ láyé èyí lágbára kẹkẹ lórí ìrádàtù kàwéníyà dẹ̀ yóò ṣẹ lórí kíni tó ṣe èyí tọ́nà ń fẹ́ wà mẹ́ èyí tó ṣe kíni tó ṣe wà mẹ́. ìrádàtù kíni kàwéníyà kó rùn ún ṣé a máa bú ẹnì kẹ́kẹ́ àbúyá kí ló dé jẹ́ orí mi kí ló dé àgàdà kí ló dé tẹ́ ga bọ́lá òde fẹ̀mí ìrádá tó kéré àníyàn but ìrádá tó ṣẹlẹ̀ yíya ń tiẹ̀ ọlọ́run fẹ́ràn nǹkan ìrádá kàmí ọ̀lẹ́ jẹ́ tọ́lá ọ̀lẹ́ jẹ́ tó dá but ìrádá tó ṣẹlẹ̀ yíya ń tó dá ní ṣùgbọ́n tì í ti pé yóò ṣẹlẹ̀ ẹ̀sẹ̀ ti dẹ́dẹ́ kó ti kíni ó ṣẹlẹ̀ nínú tọ́lá ń fẹ́lẹ̀ ìyẹn wà ní pé ń bẹ ẹlòmíràn ìjẹlòmíràn yìí ṣe ṣùgbọ́n tó ẹgbẹ́ òun fẹ́ lò ní ẹgbẹ́ tẹ́ fún gbogbo ẹ̀kọ́ ní oṣù sam. wọ́n ní tọ́lọ́ bá ti kọ́ sí láwọn ìmọ̀ àfúùs kò lè yí padà o àbúrò yí padà kò lè yí padà kébí àdìsá àfíkà irúfẹ́ àti àkàlámù ọjà fàtẹ sọfọ nítorí wọn ti kọ sí láwùlì máa fún oṣù ti jẹ ìdíyí padà. ẹ wá rí àyàkẹ́ tó wà ní oṣù àtúnlẹ̀ rad ọlọ́run yá mọ́tò lọ́ọ́ ìwé yàṣá ìwà yìí ti títí bá wọ ọlọ́run yóò parẹ́ tí wọ́n fi ní ẹ̀rí tẹ̀ tí ó lọ bù. wà á ń dà wú ọmọ ìkìtà tó ìyá àti ìyàwó ẹ̀ ló wà. ṣé eléyìí wàá túmọ̀ ní pé kádàrà lè yí padà torí wọn lọ yẹ ọlọ́ ọmọ yẹn ṣàyìn tó bá wọlé òye yí padà wàyé sùgbèsì yóò tùtù ní ìlú wàyé ń dà ọmọ olùkìtà torí pé ìyá kíra ọwọ́ ọlọ́run wa ọ̀dọ̀ ọlọ́run wa àwọn àbá mi lọ ayé àìpé kádàrà lè yí padà ní à kò lè yí náà wọn ni ẹ̀sìn bíi ti sọ́wọ́ àbẹ́ ẹ̀sìn òfin ìlànà fáyà yìí lẹ́yìn pé ìdíkẹ́ wà tó yóò yí ele yí padà àbí ẹ̀ ṣe dáadáa kí yí padà wọ́n yí padà kọ̀ ó yí padà. ṣùgbọ́n ti tó wà ní kọ́dà rà pé níta kọ yóò yóò yí padà jẹ́ ló wà lọ́ba tó wà ní láwọn ìmàwù tó wọ́n lè yí padà mú. ó ti tó wà ní kọ́dà kó wàá ṣe báyìí láti wàá gbé báyìí fọ yóò fi lè ba tó wà ní láwọn ìmàwù ní ní àmì ní rárá ibẹ̀ kì í sọ̀rọ̀ kọ́dà pé yẹ́mọ́ lọ́wọ́ mọ́ yàtọ̀ tó bá wọ ọlọ́run yóò fa ayé àbí ẹ̀rẹ́ wà yóò tó bíi yóò fi ní èrè lò torí pé wà ẹ̀ńdà ó mọ̀ lè kíta ọ̀dọ̀ ẹ̀rí ìpínlẹ̀ tí a yọ. àwọn tó bá lọ́rọ̀ kọ́dárù ni òtún mẹ́rin pé ó ti tó wà lákọ́lẹ̀ pé nípa akọ́bọ́rẹ́ yìí padà ikọ́ ló bá tó wà dé fáínà nínú láti mọ̀ fídíò ó ti wà lákọ́lẹ̀ pọ̀ ọ́sẹ̀ báyìí ọdún wa wo sábà bí ìfẹ́ yìí padà ó fi lọ bá ìpínlẹ̀ kọ́dárù yìí tọ́ ṣe yẹn gẹ́gẹ́ mẹ́tí wà nù kọ́dárù tó wáyé padà lẹ́nu tó wà tó kọ́dà lẹ́nu ti tẹ̀lé. àmì nínú ìké ìtumọ̀ ẹ̀ ni pé yẹ́mu lọ́wọ́ mọ́ ẹ̀ṣá ọlọ́wọ́ fàáyà mí rẹ̀ ẹ̀yẹ fílífìlì mí ẹ̀yẹ rẹ̀. bákan náà àbíkì kejì ni pé àbí mí ẹ̀yẹ tó mọ́nù pé láyò rọ́dùn kọ̀dọ́ ìlà àdúrà pé kò sí tó lè yí àdúrà padà tó lè yí padà padà àpàdúrà àláyẹ̀ fílífìlì mọ́ ìlà àdúrà eléyìí kò túmọ̀ pé tó wà lọ́wọ́ ló máa fún ìwé rẹ̀ ní ìpadà fún gbogbo ìpadà tó bá di pé tó bá tẹ̀ pé yóò ṣẹlẹ̀ èyí ti ti láwọn máa fún yóò ṣẹlẹ̀ yẹn ó ní péjì kan péjì yẹn náà tó wà lápẹ̀rẹ̀ kọ́ wá ti dára báyìí ní tó wà ní fáínà ní láwọn máa fún ìwé kíní tó ti ṣẹlẹ̀ sí ìta padà gbọ́ yìí náà pé kọ́dà rẹ̀ èyí kíní kan ó ti wà lápẹ̀rẹ̀ pé yẹn tó yí èyí ti báyìí ní agbàkádà ọgbọ́ yìí tó tàbí tí ó kàn níbẹ̀. ẹni ìjà ni wọ́n ẹgbẹ́ kádàrá ṣẹ̀ rí gẹ́gẹ́ bí àwọn ìjàgbèrè yá ni wọ́n ẹgbẹ́ kádàrá rí hmm? ẹ̀gbọ́ wọ́n ẹgbẹ́ kádàrá ṣẹ̀ rí eré ìdàgbà ọlẹ̀ kan àfẹ́yìntì báyìí ẹ̀ wọ́n náà ti kọ̀ tèmi ni sáà ti gbé kádàrá rí bẹ́ẹ̀ àwọn ẹni tó bá fẹ́ ló ti kọjá jẹba sọ̀rọ̀ ádámù àti mùsàlẹ̀ pẹ̀lú ẹni kan máa ṣe ọ̀rọ̀ àti olórí pé bọ́lá ti pọ̀tẹ́ ọ̀ní máa ṣe àbí ọmọ tẹ́ni ọkọ̀ tí ẹni bọ́lá ti pọ̀tẹ́ ní ọ̀ní kékeré ọ̀ní sílẹ̀ bọ́ọ̀lù ẹ̀sìn ọ̀gbọ́n bọ́lá ti pọ̀tẹ́ ẹ̀yìn tó ọmọ bádà rẹ̀ àtẹ̀gbọ́n bóyá ti túbá ọwá ní ìyí tó tẹ̀lẹ̀ nígbà yẹn bọ́lá ti pọ̀npá lọ ọtí tún bí kọ́dà ṣe yìí tó tó mọ̀ ṣe lọ ní ọjọ́ wájú bọ́lá ti pọ̀npá ṣe pẹ̀lú tó ọmọ tó padà mọ̀ ṣe ìyẹn tí ò tọ̀nà ọjà borí yàrá ní ẹ̀rẹ̀ èyàn ní ṣe èyàn ní ṣe onídìní èyí ṣe gbọ́dọ̀ bá ti kárí ẹ̀ lẹ́nu ṣe kádàrá ni àwọn ẹ̀ làwọn mọ̀tẹ́sí làbẹ́ takò èyàn èyàn ní oníṣẹ́ èyàn ní ṣe gbogbo dídé kódà wọn ló bá ti ara rẹ̀ ló fa kálukú àfọ̀ àlè ìbádìí fa àfọ̀ nínú ẹ̀ ló ń bọ̀ kájú ọ̀rẹ́ ẹni tó rà lórí ẹ̀ láti papọ̀ gbọ̀n nínú òyìnbó láti ṣùgbà. àmì òbí lè gbogbo wa àti ìlú mẹ́ta kù wọ́n tó bá ti lọ náà sálábù sílẹ̀ náà sọ́wọ́ ìkàlà sí ẹ̀kọ́ àdé ní àmì. ẹ̀kàlà nígbà tó ń jẹ́ kọ́dà àbí ẹ̀kàlà nígbà tó ń jẹ́ kọ́dà ní ìdúró ìwọ̀n rẹ̀ papọ̀ nígbà tó kọ́dé kò sí kọ́dà rẹ̀ kọ́dà rẹ̀ wà kọ́dà kó tó jẹ́ àti wá délé rẹ̀ ilẹ̀ dédé wọ́n gbà pé yẹn àwọn tó wọn lọ kán dárò yìí láti lè ṣe ẹ̀rí jàǹbá ni wọn o gbọ́dọ̀ ní ṣe jàǹbá oníkó tó bá débi ẹ̀sìn ṣe ẹ̀rí ìsẹ́nu ọ̀sán àbújá bá ní ẹ̀sìn ṣe ẹ̀rí ẹ̀ẹ́dì jàbùrú yàtọ̀ àbí ẹ̀ẹ́dì fún jàbùrú yà ìjẹ́ ìgbọ́nà ti pẹ̀tù àgbọ̀nà tí láwọn ọmọ ṣe ẹ̀rí ṣe ẹ̀rí lọ́wọ́ fúláàfù láti mọ̀ sí sí òdà afẹ́ ẹ̀sìn ẹ̀gbọ́nà ẹ̀yẹ ẹ̀mí ẹ̀rọ náà ní fúláàfù yìí. tó bá ní ọ̀rọ̀ ilé ayé tó bá délé ẹwà ti kọ̀dàríyà nígbà ẹgbẹ̀rún ọdún bá lẹ́ lówẹ́ lówẹ́ dá sí ní àtàwọ̀ òye ní ẹ̀ bọ́lọ̀ ti kọ́tí nínú lọ́wọ́ gbogbo ọ̀nà lọ́wọ́ fi kádà bá sọ̀rọ̀ ẹni tó bá kára àfẹ́ ìfẹ́ ẹ̀fí ẹlẹ́fipá wíwó ìtọ́lọ̀ bá kọmọ yínà ní kò ní kí ní ó sọ́gbà ẹ́ kò ní gba kádàrà yóò di kọ̀dàrí ẹ̀rẹ́ ta kó kádàrà ń àbí ẹ̀tọ́ mẹ́rin ló rẹ̀ àná ń gbìyànjú ìtọ́lọ̀ bá láàyè òun gba kádàrà tó bá dé ti fẹ́ ìjọsìn fẹ́ kó ti tìràkìtà ìgbà yóò àti jàbúríyà yóò àgbà kádàrà yóò tó fi rìn lẹ́jú lórí ẹ̀tọ́nà bá ní ọmọ ẹ̀kí báyìí yẹn ṣe rí ni nam ah. wọ́n ní wà mọ̀kọ́dúró umur bìyẹ́dì ìpínlẹ̀ gbogbo nǹkan ọwọ́ tán ló wà ọwọ́ ló ń wà wà mọ̀kọ́dúró ha à ń kọ̀dọ̀ ìpínlẹ̀ rẹ̀ yìí ọlọ́run ti kọ́ arímọ̀kó làṣẹ́ yín kọ́bùlà káwọn nì ó mọ gbogbo nǹkan pátápátá kí nǹkan tẹ̀ tó máa bẹ. ẹni tó bá lóun mọ nǹkan kí nǹkan tó bẹ àá àti ìṣẹ̀tò wá fífa àrọ́pà tó lè ṣe lọ. ẹ̀rí ẹ̀kọ́ ọlọ́mọ lóun nǹkan tó bẹ ọ̀já lọ alákọ̀ọ́dẹ ní ìgbà tí ìgbà yẹn wà ń lọ fún Canada tí wọ́n ń lọ lágbọ́nrin bọ́ọ̀lù ìṣe kádàrá ìkọ̀lẹ́yẹ kúrò bẹ́ẹ̀. èrò kúrúkú nígbà ọ̀tọ̀ ní bọ́lọ̀ ti fa kádàrà rà ọ̀yẹ̀ náà yí kádàrà ń padà yí kíni padà ọ̀rọ̀ burúkú ni gbogbo nǹkan máa tẹ̀lé àjárọ̀ yóò máa lọ alákin aláàkọ́dà rẹ̀ lọ́rọ̀ ti kọ́ láyà tó ń fi ìdárí kọ́ọ̀lù ọ̀rọ̀ amẹ́lì kọ́ọ̀lù ọ̀rọ̀ kan lè tẹ̀lé látọ̀dọ̀ àwọn ẹrú ọlọ́ wà amẹ́lì àbíṣẹ́kọ̀ọ́ lè tẹ̀lé ìlà àti tó yẹ kọ́ lóun ti kọ́ yìí yẹ mo fi ní àbọ̀ àríyá rẹ fún alikọ̀ ni ọlọ́run ti kọ́ ẹ̀ pé alikọ̀ yẹn lè ṣe ẹ̀ àti kọ́ lóun ti kọ́ kọ́ wàfáwàfà ẹni mo fi bákan náà ìtọ́lọ̀ nǹkan yẹn tó kádàrá ó ti mọ̀ pé yóò ti síwájú torí pé àbáyé aláàbòrì kálá ọ̀rọ̀ àgbẹ̀ tó ṣe àyè ọ̀rọ̀ ọ̀gá ọba tó ń mú tó dáná èyí tó pamọ́ sí ọba tó ń gbó kọ̀rọ̀ yìí wọ́n ní ìdílù mọ́ yẹ̀ ọlọ́run àmọ́ ẹni tó bá fẹ́ mi àwọ̀ tàbí ọlọ́run sọ̀rọ̀ ayẹyẹ tó bá sọ ló ń di kẹfẹ́ rí ibi níta ìyẹn ń gbẹ́bọ kò sí kí níta ẹ mọ́ bù ú àbí ọlọ́run ọ̀gbẹ́ yà àdé mọ́ yà ṣá àbí àwọn ẹ̀sìn pé mọ́ yà àdé ńlá àrọ́ àyẹ̀wò rẹ̀ wàlá àgbẹ̀tẹ̀ lọ́la wà mọ́ yóò délé ẹ̀sán náà ara ìsìn ara ìsìn ọjọ́ ní tó kí ẹ mọ̀ bu ẹ mọ̀ ṣe àti ẹ mọ̀ mọ̀ bu torí kọ́ lọ́run ní sọnù bàbá lọ́run ní sọnù kí n àgbà lérò. Ẹ hmm? ti wá ní kọ́dá ìkókò ní òní. Ṣé láwọn ń bójú? Kí láà ń bójú? àyùrà abẹ́rí ló yàn sí àtọ́nà bẹ́ẹ̀ sí abọ́lé ìkẹ́pẹ́ sí abọ́lé ìkẹ́pẹ́ ìkẹ́pẹ́ olè ṣe làbí tó fẹ́ èèyàn lè tún sí ìkẹ́pẹ́ ní wọ́n fẹ́ hàn tọ́lọ́ bá tọ́ gbàgbé ọlọ́wà ìṣe pé tí wọ́n òun ló tẹ̀ ẹgbẹ́ àtẹ̀lẹ́ ọlọ́run sọ ní pẹ̀lẹ́kẹ́ náà bàjá ìtọ́rọ̀ ní wọ́n rí lò olóṣèkà rẹ̀ padà àkùnrin ìlú ọlọ́wà ayé ẹsẹ̀ rẹ̀ ní ẹgbẹ́ yóò dé ní àdìgì ẹlòjọ́ pìtẹ́ ẹgbẹ́ tó bá wà lẹ́rù kò sọnù bẹ́ẹ̀ ẹ̀yìn dédé orí dédé ní ọlọ́run sàbòdì fún un bákan náà wáyà di ní ẹ̀ṣá tó ti pọ̀ lọ́lẹ́ tó bá fẹ́ náà lọ́nà ẹsẹ̀ fàmùnà náà ọ̀yọ̀ àfikún yóò dìde fún gẹ́ẹ̀dì fádìlì pẹ̀lú bí mi pẹ̀lú ọlọ́lá kí ló tọ́jú ọlá ń bi pé ẹni tó bá ṣe dàda ọlọ́run ti pòyẹ́ pẹ̀lú ọlá rẹ̀ kí ló tọ́jú ọlá bẹ̀ torí wípé ní àníwọ̀ kẹta lọ́dọ̀ pé definitely à dóńdé gbọdọ̀ fún mọ́ à ìwọ bá wo tọ́nà bá di dáadáa fún wa kí ló lò lé wa lórí orí hmm? dáadáa ní ẹ̀hẹ́n torí pé àwa la fi sáàpù kẹ̀yẹ́ lẹ́sẹ̀ ọlọ́run bá gbé yẹn bí fádìlì fádìlì àrí bí ájẹ́lì yìí tọ́nà bá lọ ájẹ́lì rẹ̀ léwa lójú àìmọye ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ ní ìjẹ́ tọ́nà bá lọ gbogbo iṣẹ́ ìjọ ti ẹ̀sẹ̀ ìjọ rẹ̀ kò jẹ́ kẹfẹ́ ibi tẹ́lẹ̀ lágbára dé. tó àwọn tó ájẹ́ tọ́nà bá tó lè fún wa bí kíni bí fádìlì bọ̀ tó wáyé pé ní èèyàn tó ní ó yà tí yóò bá ti sáà tó sọnù tí yóò bá sọnù tí yóò ádìlù tó fọwọ́ fọ déédéé jọ́sìsì lọ́rùn fi bá lò ẹ̀gbọ́ lọ́jọ́ bá ní ìpàdílù àkọ́lọ́ ń lọ láre lórí wẹ́ẹ̀ ìwọ́n sọ̀rọ̀ mọ́ wọ́n gbẹ́lọ́ wá jìyà ṣùgbọ́n ẹni yẹn ló ṣẹ̀ṣà ń tẹ̀yìn ọ̀nà ti fi déédéé ṣe kí ni wọ́n fi bá lò ṣùgbọ́n tó ṣe dáadáa náà kò ṣe dáadáa rẹ̀ náà wọ́n ti ààyè ọlágbọ́dé nígbà tó dé ọlọ́run fi dáadáa tó bá lò ní lọ́wọ́ ní tí bá ní dáadáa lẹ́nu tí ọlọ́gbọ̀rọ̀ fún ibà yọ̀ọ́lá à ah, wọ́n bá sí hmm, àìdá tó ṣe ìwọ̀n gbọ́ngbà pọ̀ sí ṣe dáadáa kẹ̀kẹ́. wọ́n ní pàtóńtò mọ̀yá sọ́rùn ìfẹ̀ ìfẹ́ ìlú méjèèjì náà ló rọrùn sọ́nà tó bá ti ṣe ní rọrùn. ìlànà sáwákọ̀ ìrìn ẹ̀yìn ó ti bá dé mọ́ ọlọ́run. pàkọ́dá rẹ̀ ló kádà bẹ̀rẹ̀ kádàrà ní ìṣe kí yé má fẹ́ ẹ̀yìn ẹni tó jẹ lórí àti tó jẹ olórí ibú gbogbo ẹ̀rọ tó wà ní àkọọ́lẹ̀ ó ti gbá lórí àkọọ́lẹ̀ ọlọ́run àìjẹ́jẹ́ lórí àtẹ̀jẹ́jẹ́ ìkejì. a ní sàárà ọlọ́run bọ́ wá tó ga ní a yà kó náà fi mú kí má láyé rí ó ga jù pé kó wá wà nù ọlá ọlọ́run lọ ìtọ́nà ìṣèkè ní òṣèlú pé bí èdè ńlá tó láyé àìní nǹkan tí tí ń bá fẹ́ra tí ò fẹ́ ìbànújẹ́ lórí rẹ̀ sí ẹni tó lè rẹ̀ pèsè lọ́la tó náà yìí tó sì wà lára rẹ̀ tí ò fẹ́ wà ọ̀tọ̀ náà ń kọjá pé èyí tí ò fẹ́ kó wá wà kọ́ ló máa rí kẹ̀kẹ́ sí sí ayé pé èsè lágbára mọ́nù ọlọ́run kọjá rẹ̀ ṣùgbọ́n èèyàn kẹ́kẹ́ tó lè wọlé kòtò àmì ìfẹ́ sí ìfẹ́ sí ẹni ọlọ́run ó tóbi kọjá kó wà ní ọlá rẹ̀ ní tí ó fẹ́ lọ. àwọn àkọọ́lẹ̀ lè hàdé àní òbí ni àríkẹ́ nìkan ní òun rọrọ̀ kọjá kó wọn mọ ọlọ́run ẹni ìdí tọ́lọ́run gẹ́gẹ́ ni ó dá fàlà náà rí òun òun tó dá dúró. wọ́n ní ọlọ́run kọjá káájú rẹ̀ níbẹ̀. àwọn àkọọ́lẹ̀ lè hàdé àní òbí ni وأن يكون خالقا وخالق لكل شيء إلا هو أبي أن يكون خالقا لكل شيء أبي في الكتاب دان كتاب يا كتاب كوسي Ọlọ́run kọjá ibi kápá rẹ̀ nìkan tí wọ́n bá ẹjọ́ ń dáǹkì báwa ní kò tó da lórí rẹ̀ ní àbíkẹ́ni ẹ̀wà kan lọ́wọ́ kò sí ẹni ní ilá wẹ̀rà fún wọn lọ rọ́bù ní ìbáàdì ọba àwa ẹrú gbogbo àwa ẹrú wọn ló dá wa wà rọ́bù àmàlì yìí

ọ̀gbọ̀nyẹ́ àwọn ìlọ́lọ́pàá àbọ̀kọ̀ ọ̀rọ̀ táwọn ọ̀kọ̀dà rí àtọ́ ìlú tẹ́sílà fẹ́ ní èèyàn ló dá sí ọwọ́ ara rẹ̀ ọba ní rọ́bù ìbáàdì ọba tó dáwọn èèyàn wà rọ́bù àmàlì àdúgbò náà wájú gbogbo nǹkan táyẹ̀ ìjọ ọlọ́run níta nítorí wá fẹ́ ẹ̀hán á ló dá káwọn náà ṣùgbọ́n sẹ́rí ó fàràn sọ pọ̀ déédéé ni ó fàràn sọ. ọlọ́run ló dáhùn ìrìn àdúgbò iṣẹ́ wọn àmọ̀kọ́ dúró lè haraka ló àdá lè ṣe bákan náà olóòló kádàrà haraka wọn tó fún ẹ̀sìn wọn ibi tán dì fún àdá lè jẹ àkọjọ tó wọn lò nínú ayé ọlọ́run bá náà lè kádàrà gbogbo ẹ̀ pátá bí ìtọ́ta mọ́ sí ọlọ́run èyí ṣe tó ń gbà tí nǹkan ṣẹlẹ̀ tán tí ṣẹ̀ṣẹ̀ wọn mọ àwọn nǹkan mi nítorí mọ ẹ̀ tó tó dáwọn ẹ̀dá mi bẹ́ẹ̀. àlùbáyìtò rọ́sùlà ilé ìlú àlùbáyìtò rọ́sùlà ilé ìlú ọlọ́run bá yẹn lọ́nà àwọn òjíṣẹ́ fáwọn ẹ̀dá pínlẹ̀ lọ́jọ́ wọn òjíṣẹ́ lè kọ́ mọ́tòlù tó dáfẹ́ àlẹ́ ìlú kálíbà á fi orí jà nílẹ̀ fún wa. ṣé bá ṣe rí àbájá pé àwọn àrùkánù àkídà tó tọ́pọ̀ ìgbòlá ti kúrò lókùnkùn rẹ̀ láti kúrò alìmọ́ nìkọ́dà wá ní àlùbáyé kòrò sílá ilé ìmọ̀ ìdìrú ló tó mú yẹ ọba tó rán àwọn òjíṣẹ́ sí wọn ní ìkọ́mọ́tì tó tàbí àléjì láti lè bá wá fi ẹ̀rí rẹ̀ lẹ̀ fún àwọn ẹ̀dá ọlọ́ni bẹ̀rẹ̀ ara òdìbò ẹ̀dá ọdún ọlọ́run nìkan ní ẹmọ́sìn ẹmọ́sìn àwọn nìkan míì ìtọ́kájú àwọn nínú àwọn orígun ìgbàgbọ́ ni. àwọn náà wá pọ̀ ànábì nínú wọn tá àtàlàyé wọn wà nínú wọn tá àtàlàyé wà wọn pọ̀ kódà ọlọ́run sọ bí àwọn ẹbí láwọn àyè kan nínú sọ́ọ̀tù àmì àmì ẹni orúkọ àmẹ́bí ọlọ́run wá kó tẹ̀lé àwọn kò sí ìṣèlú tó wà láàyè ni nítorí ọ̀dọ́ pé ní wàsílíkà kò já tó náà àfẹ́yìn náà ha Ibrahim nárúfà aláàkọ́mi nárúfà mọ́dà àdàrúdà tí mọ́ náà ká iná rọ̀bá ká hakimun alim wàá bú náà làwọn ó dúró wàyà wà kó kó lán ìkéne láfọ̀nìmọ̀ láti ránàbí wà núhán ànánúrù ní àdẹ̀yìnlẹ̀ òní kọ́bù àtẹ̀sẹ̀ náà ti wá di ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀mí tó rí yàtọ̀ náà rọmọ dánwọ́ rẹ̀ ní Dawud márùn Suleiman wàyú méje wàyú náà lẹ́jọ wàmú bá wàhálù mẹ́ta mẹ́rẹ̀ẹ́wà ọlọ́ni wa kàzálìkà mẹ́bi nínú mọ́sùlùmí bá a ti mọ́ sáwọn ẹrú wa dáadáa lẹ́sàn-án wà Zakariya bẹ́ẹ̀ lánàá Zakariya wàyáyá méjìlá wàhíṣà mẹ́tọ̀lá wàhíyá odi mélòó mẹ́rìnlá kólú kíni kíni ìdọ́fà tó wà ní kólú mẹ́ẹ̀ kólú kíni kólú mẹ́nà fọ́ọ̀lù kíni kólú ẹ́ kílẹ̀ kọ́ kólú rọ̀ fún ilé ìjọba kan làfẹ́rẹ́ tàbí ń bá bọ̀ ẹ̀lẹ́rù gbogbo wọ̀nyí lẹ́dọ̀ wà náà mo di sọ pé ọlọ́wọ́ ni wọ́n Ismail wàlíyàtà wàyúrúfà wàlúùsọ. ọdún mélòó ẹ̀ èkó ẹgbẹ́ láàyè yí àwọn àmẹ́lẹ́ ọ̀nà èkó lọ́dà kò sí táyé tọ́lọ̀ ti dákọ̀ wọn sọ́mọ́ ni. ẹ̀ nínú ìfúra ní àtẹ̀. àlọ́ pé àwọn àmẹ́lẹ́ tọ́lọ̀ dákọ̀ lọ́kọ̀ wọn ìjọba ìfàṣì ní ọlọ́dún nínú wọn ta fọ́ fún yọ nínú táwọn afọ yẹn wá pọ̀ nínú agbọ̀dọ̀ pé àmẹ́lẹ́ twenty five lọ́lọ́run twenty five lọ́lọ́run ìdárúkọ èsì wa wá ní. gbogbo wọn pátá ni bàbá wọn ti pé ní àlùbáyé tòun sọlá ilé yìí àwọn ìjọba ọlọ́run náà fáwọn èèyàn nítorí kiri ìkọ́ mọ́tìlẹ̀ ó dákú àlẹ́ yìí láti lè bá fi ẹ̀rí nílẹ̀ fún àwọn ẹ̀dá náà. àwọn ẹ̀dá yìí wá pọ̀ alákọ̀ọ́kọ́ rọ̀tún tọ́lọ́ngọ́ tó jẹ́ rọ̀tún òmìnira ìjẹyìn wọn nípa ní amẹ́lùwà Muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ tó pọ̀ láàrin àfa àpẹ pé nọ̀túlù àti nàbí ṣètò mọ̀ kankan náà ni ọ̀rọ̀ pọ̀ náà ni káàfà sọ ẹsẹ̀ pípé lórí ẹni ìtumọ̀ kárẹ̀ rẹ̀ tó ń bomi tẹ̀sí mọ́ ń dẹ́kun àbùlọ̀ àgẹ́rẹ́ kìíní ìtumọ̀ kàlàkà ẹni ẹsẹ̀ pípé ẹni ló bí a bí ikara àbí alánàbí bí ikara nàbí ìbẹ̀lógún ikara ìgbà tó náà اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق nígbà tó lọ sọ ẹ̀ka ẹ̀ ní ní odi mọ̀bí ó wá ní wà orísìlá di mọ́tà ẹ̀yìn tẹ̀ kàwé sọ̀rọ̀ sọ̀rọ̀ wà orísìlá ẹ̀ fìlìmùdásìr ẹ̀ndé ojú mùdásìr lọ́nà wà jù bẹ́yà tó jù sẹ́ ayé tó di mẹ̀bí pẹ̀lú ìkara odi rọ̀ fún pẹ̀lú mùdásìr ìgbà míì tá a bá ti fẹ́ yọ ọ̀kan tá a fà ṣèjì sí ẹni méjì ló kó sínú. ẹgbẹ́ tó látọ̀ àǹbíyá àwọn olóòlù dà fún mi àwọn ọ̀rọ̀ sí ìlú àrùsọ̀lù ẹni tá a bá sọ lọ́tọ̀ọ̀tọ̀ ní ìgbìmọ̀ kí tá a bá sọ lọ́tọ̀ọ̀tọ̀ yóò ní ìtumọ̀ ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. mo tá a bá sọ lẹ́yọ̀kan ẹni tá a bá sọ lẹ́yọ̀kan yóò kọ̀tọ̀ méjì dúró tá a bá sọ lọ́tọ̀ọ̀tọ̀ ìtumọ̀ ló ṣe tó agbọ́dọ̀ nígbàgbọ́ sáwọn òṣìṣẹ́ ìtọ́nà ìfẹ́ràn náà ní pé kí wọ́n fún wa ní ẹ̀rí kó wọ́n bá ti pé lọ́rùn èyí máa mú àrùjáde wá fẹ́ ah, ọlọ́run ààrẹ ní sọ fún wa ní ọlọ́ni rúṣúlánù bá ṣèrè iná pàmò ń ṣèrè níta tẹ́lẹ̀ náà ẹ̀rí pé hálù mi ni náà kí ni hálù àwọn òṣìṣẹ́ hálù wọn ní kí wọ́n jẹ́ ìgbà ṣèrè olùfúnni nírò bákan náà pàmò ń fi ká jẹ́ olùkìlọ̀ nítorí pé ní aláyàfọ́nà ìlú mẹ́ta làmáyé hujjatun ba'da hadha ala ar-rusul ó yẹ kó lọ́run àyè padà ló ń jà lọ́dọ̀ náà ká alẹ́ ní kan fún wa ní ìgbọ́n nígbà tó lọ sí ojú jẹ́ ìfúnjàn ẹgbẹ́ àbá náà tó mọ̀ pé àtàkùn bá tó wà ní kíni lọ sí ìkọ́mọ̀ tó ń jà ní àyè òsì àìgbọ́mù sí àrí àgbọ̀n bá tó kò sí ojú ẹ̀ka ó yẹ kó ti fi wújà dé nílẹ̀ ara ó dáná lọ́rùn kan ètò fẹ́ gbẹ̀rẹ̀ ilẹ̀ wà mú bí ojú ẹsẹ̀ mi tí wọ́n gbọ́n àgbọ̀ kò ní tó kàn wọ́n yẹn lọ yẹn tẹ́ ẹgbẹ́ mi ń gbà lẹ́lẹ̀ tó wá padà ó máa wọ àwọn oníkèdè pété àyẹ́ bẹ̀rẹ̀ bẹ́ ní tájẹ́tì tẹ̀ ètò wa ń fi ń sọ̀rọ̀ fún ọ̀tẹ̀ ètò ìjà wọn níbi nǹkan mi ṣe wọ́n ni lórí ẹni bẹ́ẹ̀ náà gbọ́n àgbọ̀ kò fi ń jà lélẹ̀ nǹkan mi ní í ṣe wọ́n tó bá ti fi ń jà náà gbọ́n àgbọ̀ kò ní lórí kí ọmọ olùsèsè sọ̀wọ́jà ènìyàn ó gbìyànjú láti mọ̀ sí bílẹ̀ bí ẹ̀kọ́ ní ẹgbẹ́ owó báyìí yóò fi gbọ́ ọ tó gbé gángan yẹn kò sí lọ́wọ́ títa ní lọ́wọ́ tiẹ̀ ìdáyà tó yẹn ṣáàdì nìyẹn ní kó mọ tọ́ yẹn sọ́nà síta ní ẹ̀yìn tó wá rìn kọ́ ìdáyà ti ta òfin sọ̀rọ̀ lọ́nu wa wọ́n tẹ́yìn àti gbẹ́sẹ̀ sàgbọ̀dọ̀ gbà lọ́ mi kó wá wá sí èdè oúnjà kó wá mọ sọ ẹ̀kọ́ àmúlẹ̀ pé àdébùdọ̀ yìí fún mẹ́rin láti àárọ̀ ọ̀rọ̀ àgbà ọ̀nà kan àti báyẹn ṣe àjẹkó dùn wájú wọn kó ẹ̀rọ àdìgbò kágbọ́ yẹn ò kàn wọ́ kí ló kàn wọ́ ìfọ́mọ́ ti ẹ̀nà ìjà gbígbọ́ ọwọ́ ta ló wà àwọn ọ̀nà àdébì lóhùn lábẹ́ mẹ́rin ọ̀dà àṣìṣì kíkì ègbó nígbà tó lọ láàrin ìlú ìlú ẹ̀rọ ọ̀dà tọ́lọ̀ ń sọ tọ́jọ́ tàbí yóò tún lòdì kí lọ́ọ́ tó lòdì ti sọ ti nú gbé ẹ́ sábàlẹ̀ mọ̀ pé ó gbìyànjú tó wáyé pé ní 95 mẹ́wàá ní kí á ló fi yàtọ̀ nígbà yókù fẹ́ lọ lòdì tí wọ́n ti tiẹ̀ ẹ̀yìn tó lò yàtọ̀ náà ṣe kí ni ó ti fi tọ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run wa kàlálọ̀ lọ́wọ́ mọ́sá tẹ̀kílì mi ẹ pé kọ́ ní òbá sọ̀rọ̀ dàrẹ́tì kò ní sí kò ní sí ìjìlá tó pé ọlọ́run bá sọ̀rọ̀ níbi kájé ó tọ́ mi sí lára bí ìtàwọn yòókù náà ni kò ní jẹ́ tuntun tuntun ló ti sọ tí mo bá bẹ́ẹ̀ ni tí mo ayé pé ìtòlò náà yẹ lábẹ́ ìgbàwá ní ninety five years ní sáà níbi ìyàtọ̀ sílẹ̀ yìí àyíká ànẹ́bí bíi fẹ́ lẹ́nu tí ìtú kú lọ àìpẹ́kẹ̀ ìyàtọ̀ nínú mọ́tì ànẹ́bí ló wèé kí ló ń ṣe ní gbogbo àti ìpẹ́kẹ̀ yẹn kí ló ń ṣe ìkọ́ ọmọ tí ẹ̀ṣọ́ta bàbá àti ìkọ́ mọ́tì ìyá nígbà tó wá pé kò tètè bì kí lọ́nà sọ ọlọ́ni lọ́dún bí ọdún yẹn ló ti pọ̀ tó ọlọ́ni àwọn amúnà máa ahú ìlàkọ̀ọ́lẹ̀ tó gbé tẹ̀sílẹ̀ kọ́lọ́gbọ́gbọ́ kan ìtọ́nà ìsọ̀rí ìgbà ń sọ kẹ́yìn gbà kẹ́kọ̀ọ́ ètò wù o lórí ẹ̀kọ́ jẹ́ kájẹ́ tiwa lẹ́nu yẹn ṣùgbọ́n à nítorí yẹn pé nígbàdàn ti gbà hmm, owó mọ̀ tiẹ̀ lọ torí pé ládàá tiẹ̀ ti ń ń lọ́wọ́ rẹ̀ ẹ́ kọ́ ẹni tí ń lọ́nà ń lọ́wọ́ tiẹ̀ kó fi ti nílẹ̀ kó ìwọ́n tó kàn ní pé àmọ́ aláàrọ̀ fún ilá àlùbàláàbù ìbàláàbù tó fẹ́ fi ẹ́ gbọ́dọ̀ sílẹ̀ ẹ̀tọ́ wọ́n sọ sí ẹ̀mí agbọ́dọ̀ gba àwọn òṣìṣẹ́ gbọ́ wọ́n sì jíṣẹ́ yìí wọ́n fi kẹ̀kẹ́ pamọ́ àfa àtọ́nà àlẹ́bí ní ìlú mẹ́tíráì bs yìí wọ́n bá lọ gbé ẹ̀ ẹ̀sìn tó pamọ́ náà sí wọ́n bá lọ gbé wá àdúgbò tuntun tó pẹ́ wá ìyẹn bọ̀tí tó sọ mẹ́ẹ̀ náà ìtúkún awọ́sì ní gbogbo ní ọdún àti ìṣìlẹ̀ ọgọ́rùn-ún ọdún ẹgbẹ̀rún ọdún bí àádọ́ta kọ́sí tó pè ṣùgbọ́n ó padà á tẹ̀lé wọn náà ibi tó yìí bàjẹ́ ni látara ìní sùúrù rẹ̀ ayé nípa mẹ́fà yóò lè ó fi kíni nílẹ̀ ìjọba àwọn agbègbè àwọn àwọn ọmọ kíní ẹ̀ tó sọ wọ́n tó fi yín náà ni. ó yẹ kí láàrín òfin náà ẹ̀yin lẹ́ni wáyé ó dẹ̀ ti bá wa wá ìrọ̀ ẹ̀yin náà mọ̀ ẹ̀bùn pé ń takò ara rẹ̀ kọ́nà kí ó mọ́sọ̀ wá nù ó ti mọ́sọ̀ wá ní iṣẹ́ ìsọ̀dùn fáwọn ọ̀sọ́lọ́lọ́